الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفوني ترى أواديث و àwọn afọ́nitìrà mú àwọn àhàdíìtì wá lóríṣiríṣi nípa bá nàbí sallallahu alaihi wasallam bó ti ṣe ṣe sọ̀látù kusuf ètò sì dọ́gba jù ọ̀nà àlejò àti sọ yẹn bá nàbí sallallahu alaihi wasallam ó mú wá ní rọ́kà méjì nínú gbogbo rọ́kà kọ̀ọ̀kan rúkú méjì méjì ló wà ń bẹ̀ sọ̀látù kusuf lódodo lódodo tí ẹ bá fẹ́ ṣe gẹ́gẹ́ bó ṣe wáyé èèyàn rí i pé ẹ̀rù báyàn ẹ̀rù báyàn púpọ̀ láti jẹ́ ẹni tó ṣe pé yóò lè pè é bá nàbí sallallahu alaihi wasallam kó ti ṣe mú wáyé ṣùgbọ́n gbogbo nǹkan tó bá le pẹ̀lú pé ẹ̀yàn lọ́wọ́ bá dúró kó máa rọrùn láti ṣe pàápàá jùlọ pàtó ṣe pé gbogbo nǹkan tá a bá ti pè lẹ́sìn ṣe là ń ṣe é. torí ká lè bá bá ìyọnu ọlọ́run bá wa pàdé. oríṣiríṣi àwọn riwayat ló tún wá nípa ọ̀nà tá a gbà máa ṣe salatul kusuf a rí nínú àwọn sọ pé ànábi sallallahu rúkú mẹ́tamẹ́ta ló ṣe nínú rákà kọ̀ọ̀kan rúkú ló ṣe nínú rákà kọ̀ọ̀kan a Hanifa rahimahullahu ta'ala àwọn sọ pé sọláàtì kùsùf kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti àwọn sọláwàtì yòókù rákà méjì péré náà ni rúkú kọ̀ọ̀kan ní rákà kọ̀ọ̀kan so bóòlù tó a jẹ tẹ̀lé sọ pé rúkú kọ̀ọ̀kan ní rákà kọ̀ọ̀kan nígbà tó sì pé n tó sì wà nínú àwọn àdéhùn tó gún régé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam onáà nípa anabi sallallahu alayhi wa sallam rúkú méjì méjì náà ló ṣe nínú rákà kọ̀ọ̀kan al-imam àwọn sọ pé dúfà òní pé rúkú raka rúkú méjìméjì nínú raka kọ̀ọ̀kan tẹ̀ ń sọ yẹn àwọn ò lè gbá wọlé torí pé àwọn ẹ̀gbọ́n wa mi náà tó wá àwọn náà tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n sọ pé rúkú mẹ́tamẹ́ta nínú raka kọ̀ọ̀kan àwọn míì tiẹ̀ sọ pé rúkú mẹ́rin mẹ́rin nínú raka kọ̀ọ̀kan a sì mọ̀ pé nígbèsè ayé anabi sallallahu alayhi wa sallam anabi òṣèṣọ́ láti kó sófin lẹ́ẹ̀mejì rí ẹ̀ka ṣoṣo náà ló ṣe sọ̀látù kùsùfùrì wọn ò sì sọ pé ẹ̀kan ṣoṣo tó ṣẹ́wọ̀n ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta iná ló ṣe níjọ ẹ̀yọ̀ kan eléyìí túmọ̀ sí wípé sọ̀látù kùsùf ẹ̀ẹ̀kan tá a náà fi ṣe yẹn kò lè jẹ́ bẹ̀sẹ̀ fẹ́tẹ́ ìní mọ́tẹ̀lẹ̀ fẹ́tẹ́ kò lè wá lọ́nà méjì tó yàtọ̀ síra ọ̀nà ẹ̀yọ̀ kan náà ni wa innama al ìyapa ńṣe ń bẹ láàrin àwọn tí wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá nípa ọ̀nà tí kálukú gbà ṣàlàyé báwo wàá láṣìṣe yìí ti ṣe ṣẹlẹ̀ lérò alimami abu hanifa rahimahullah wọn ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn hadith tó tọ́ka sí pàánù sallallahu alaihi wasallam ó ṣe rúkú méjì nínú rákà kọ̀ọ̀kan ó ṣe rúkú mẹ́ta pàápàá jùlọ ètò sọkó ṣe rúkú mẹ́ta àti sọkó sọkó ṣe rúkú mẹ́rin wọn ní ṣe làwọn eléyìí wá nínú àwọn riwaayati Aisha radiyallahu anha àti riwaaya Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n ní tí wọ́n bá tó sọ́fù nínú sọ́lá àwọn tá ló máa ń bẹ lẹ́yìn imam mubasharata àwọn tá ló máa ń bẹ lẹ́yìn imam tààràtà àwọn ọkùnrin ni lẹ́yìn àwọn ọkùnrin kọ́ àwọn ọmọdé kéékèèké lẹ́yìn àwọn ọmọdé lọ́sẹ̀sẹ̀ wá kan àwọn obìnrin. al-imam abu hanifa rahimahullah ó ní tó súnmọ́ kó ṣẹlẹ̀ ní wípé gbàtà nàbí sallallahu alaihi wasallam tó ṣe rúkú rọ̀ nínú salatul kusuf ó pẹ́ jọjọ kò tètè gbórí sókè àwọn ọmọdé ó ti wá rẹ̀ àwọn àwọn wá ń wò ó pé kí ló dé tànàbí sallallahu alaihi wasallam fi gbórí sókè bí táwọn náà ti gbórí sókè kí wọ́n fẹ́ wo ti ń lọ níwájú wọ́n bá ba pa àwọn kan nínú àgbàlagbà náà gbórí sókè pé kí ni ń so ìgbà tí àwọn aṣèbẹ̀ tán lè tẹ́ni tí àwọn náà wò kó tiẹ̀ kánà bí o gbórí sókè pọ̀ táwọn náà ti gbórí sókè so wọ́n wá kàńkà pé bóyá náà ti gbórí sókè ni a jẹ́ pé rúkú nàmbà wàn. gba tó tún ṣe sáà wọ́n ti gbórí sókè kò tí ì gbórí sókè ni wọ́n tún bá táwọn míì náà tún ti gbórí sókè wọ́n ní a jẹ́ pé rúkú nàmbà tù nù. wọ́n ní ntòsí lè ṣẹlẹ̀ sáwọn ọmọ wẹ́wẹ́ ó lè ṣẹlẹ̀ sí àwọn obìnrin náà nítorí pé sáfù àwọn obìnrin ẹ̀yìn ni kẹ́ẹ́ bó ṣe jẹ́ pé sáfù àwọn ọmọdé náà ẹ̀yìn táwọn àgbàlagbà ni. a rí i pé bó ti ṣe dáa tó bó ti ṣe ṣeéṣe kápọ̀ ṣẹlẹ̀ tó ṣùgbọ́n kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé dáa pé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní kí wọ́n á nìtú mọ̀ ọ̀rọ̀ sàábì tó ń sọ ipá nàbì sọ̀rọ̀ láì ṣe sọ̀rọ̀ kàtẹ́yìn nínú gbogbo rákà torí ẹ̀ ntí imaamu abu hanifa rahimahullah sọ mbẹ yẹn la hadda lahu min an-nazar li fasadi i'tibarihi kọ̀lẹ́tọ̀ sí pé ká tiẹ̀ wówó nítorí pé kí ni ìyànjú ni tọ́takùn tó wá nínú ẹ̀rí tó múnádóko torí ẹ̀ gbogbo ẹni tó bá gbìyànjú tí ìyànjú rẹ̀ tó wá takùn tó wá nínú ẹ̀rí nínú alukur'an àbí sunnah nabi sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ìyànjú yẹn la hadda lahu min an-nazar kò lẹ́tọ̀ọ́ sí ká tiẹ̀ bójú wo wò kò lẹ́tọ̀ọ́ sí pé ká síjú wò nítorí pé lajtihad ma'a nas kò sáyè fẹ́ni kankan láti gbìyànjú nígbà tẹ́rì ń bẹ kò sáyè fẹ́ni kankan láti gbìyànjú nígbà tẹ́rì ń bẹ ìyànjú rà gẹ́gẹ́ bíi tayammum ní nígbà tó mi ń bẹ tómi bá ń bẹ sọ́ọ̀lọ́ sí tayammum àárẹ̀ òsì máa ṣíọ́ kí ló wá fẹ́ fi tayammum ṣe ń gbà náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé bá ti ṣe máa ṣe solatul kusuf nìyẹn sọláàtì kusuf ó wà fún ìrántí ọlọ́run káṣí pé sọláàtì dúró káṣí àdúrà ká tọrọ àforíjì nínú tí ó sì mú kí nǹkan yẹn kó tètè kúrò náà ní ká máa tọrọ àforíjì káṣí jẹni tí ó máa ṣe sàrà ká máa tọrọ àforíjì ká jẹni tí ó máa ṣe sàrà yóò máa ṣe sábàbí kí àyè hàn òye oorun yẹn kó tètè kúrò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé eléyìí tí ìmáàmù mú wá níbi tó ti ń ṣe àlàyé fún wa nípa àwọn àyapa tó wà nínú àwọn oríṣi ọ̀nà tá a máa gbé sọ̀láàtù kùsùfù gbà ẹ̀yìn rẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ àlàyé nípa sọ̀láàtul istisqa sọ̀láàtul istisqa istif'al lédè lárúbáwá ó túmọ̀ sí pé at-talab sin wat-ta tadullu ala so alif yẹn àti sin àti ta ń túmọ̀ sí pé yẹn tọrọ yẹnni kí sọlá tó lè sọ̀kọ́ sọlá tó ta ṣe láti tọrọ láti tọrọ omi mímu àṣẹ sọlá láti tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kó fún wa lómi mu. àmọ̀pọ̀ náà ọba ló máa ń rọ̀jò òun náà ló sì máa ń mójò máa rọ̀ tó bá wọ àrùn pọ̀pọ̀ tó bá sì wọ àrùn díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àyè ló láyé tó ṣe pé òjò kìí ti rọ̀ ń bẹ̀ rárá ó sì ń bẹ nínú àwọn àyè tó ṣe pé tó bá rọ̀ ń bẹ̀ ìwọ̀nba díẹ̀ tí òní tó mu ni à ń bọ̀sibọ̀si pàápàá fẹ́ràn mu àbá fi dàpọ̀ ó sì ń bẹ nínú àwọn àyè tó ṣe pé òjò a máa rọ wábiwọ̀sí níbẹ̀ tó bá rọ awólé apá nǹkan ọ̀sìn abá nǹkan ọ̀gbìn jẹ́ ọlọ́mọ bá ti ṣe máa sọ láàrẹ̀ bó bá ti ṣe wò òjò yìí báyìí ó pàtàkì púpọ̀ ní gbogbo ibi tí èèyàn bá wà lókè pẹ̀ èèyàn bùkátà omi a sì mọ̀ pé ọ̀kan gbòógì nínú ọ̀nà pàtàkì tá a fi rómi eléyìí tá a nídìí fún mímu àbí ìta nídì láti fún nǹkan oko wa mú àbí ìta nídì láti fún àwọn nǹkan ọ̀sìn wa mú òun náà ni òjò òjò tó lọ́wọ́ bá ń rọ̀ yìí oore ńlá ni eléyìí tí ń bùkátà ká máa dúpẹ́ fún ọba lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ kò ṣeé fowó rà tó ń tán sọ fún wa nínú sáyẹ̀nsì wípé bóyá òòrùn ló omi tí ń bẹ lókun omi tí ń bẹ lódò gbogbo ẹ̀ ó wá di ó oru omi oru omi ẹ̀ wọ́n lọ sókè ẹ̀ wọ́n lọ péjọ ńgbà tó péjọ ẹ̀ kíní kan akọlura wọn ọwọ́ adára ńgbà tó dára ẹ̀ wọ́n akọlura wọn yẹn dàbí kẹfì yìnyín kẹfì lú yìnyín omi wọn kàn gbọlọ ọlọ́run wa wa ọlọ́run ní kankan tó ń ṣe ń bẹ̀ wọn rẹ bí àwọn sáyẹ́ntìsì ṣe gbé wá nù nígbà tó ti pa àwọn ọlọ́lọ́ nǹkan tí wọ́n gbàgbọ́ sòṣùgbọ́n àwọn agbọ́ lọ́wọ́ wa gbọ́ kátẹ́ pé bẹ́ẹ̀ náà ni kọ̀sádédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa nítorí pé la shay'a yahduthu ala al-ardi ala sabili as-suffa kò sí nǹkan kan tí a sán lásán tó lè mú ṣẹlẹ̀ ọlọ́run ọba ló máa ń rọ́jò ẹ̀yin wọn fẹ́ ṣàjọyọ̀ fẹ́ ṣàjọyọ̀ àwọn kan á sọ pé àbíkẹ́ fáwọn lówó àwọn ó sì gbàgbó funfun àìsí bẹ́ẹ̀ òjò ló máa tún ká ẹ wá ń fún wa lówó ẹ ń fún wa lágbo funfun pé kíni wọ́n má bàa rọ̀ jù wọ́n náà ti sẹ́bẹ̀ fún wa faqad kafarta billah kufrun billahi fi rububiyyah o sì kúfùrù sọ́lọ́nù nínú rububiyyah ó sì bẹnu ashna'i anwa'i kufur kò sí kúfùrù tó o àmì ìtún bẹnu ètò burú jù ó kafara billahi fi fi'lin min af'alillah o sì kúfùrù sọ́lọ́nù nípa ọ̀kan nínú sẹ́tọ̀lọ́ wọn bá ń ṣe òun mú iṣẹ́ ń kú lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ bá kọ́ ní iṣẹ́ ẹlòmíì ló ṣe é sẹ́nu kó burú jáì ọ̀dà ẹnìkan á ní ọlọ́nkọ́ là wà ń bẹ̀ ó ṣòro kó òun tó lè ṣe irú rẹ̀ ń tó pa ọ̀dà ìgbà tó ń pariwo tó sọ pé bàbá kan tó wà ń lé yín bàbá kan tó wà ń lé yín ní ìdíkọ̀rọ̀ rẹ̀ ọbọ̀ sí ibi tí wọ́n ti ní kọ́ wá sí interview bàbá burúkú ni. eléyìí ńkọ́ kọ́kọ́ mọ́ àbí ọ̀kọ́ mọ́ náà kẹsì lánàá ọmọ kú lónìí ẹ̀ ṣàìmọ̀ pé sẹ́mọ̀pá bẹ̀rẹ̀ náà ní ní yorùbá lẹ́bù eléyìí ńkọ́ kí ni wọ́n ń pè lábẹ́ ṣẹ̀ríà ṣírkùn billahi fi rububiyyah ó sì yorùbá àwọn pé tí dáadáa bá sà sọ ara tó sọ àmọ́ aburú kì í ṣe wọ́n táwọn ọmọ àpọ́dọ̀ ọlọ́run ọba ìlàdánwò yẹn ti wá àwọn kì í má bẹ́ẹ̀ àwọn máa ń ṣe ṣírkù billah fil rububiyyah torí ẹ̀ lẹ́sìn máa rí tí wọ́n máa kọ́ àkọ́lé sára ṣọ́ọ̀bù wọ́n máa kọ́ sára mọ́tò wọ́n máa kọ́ sára machine ọlọ́run ò ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀ kọ́dà dúpẹ́ rí wẹ̀rì lágbàlagbà bá kú wọ́n lè lámú òkú agbani òkú ẹ̀gbẹ́ ẹsẹ bí obi ni obi obì o obi tutu tọmọdé bá wá kú sọlọ náà ló tún ṣe yìí osisi lódodo lódodo kò sí tó ọ tí ló ti wá torí tí ọ̀jọ̀ pọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. Qul kullun min 'indillahi fama li ha'ula'i al-qawmi la yakaduna yafqahuna haditha. sọ fún wa pé àti dáadáa ta ìdá ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. kí ló ṣe yín tọrọ kì í yẹ̀yìn. tọ́ ma asabaka min hasanatin famin Allah wọ́n ma asabaka min sayyi'atin famin nafsik. èyí wọn tún ti jẹ́. bí ètò bá ń sin ọ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ti wá ọ ètò bá ń sin ọ láì dáa tó bá fẹ́ ṣe tarjama harfiya tó fẹ́ túmọ̀ rẹ̀ alifabẹ́tíkàlì ètò bá ń sin ọ láì dáa ọ ọ̀dọ̀ rẹ ló ti wá. ẹlòmíràn mọ àwọn òpin àyà yìí ọ̀tá kú tọ̀hún ọ̀tá kú torí tí wọ́n bá ń sọ ń bì ní pé ma asabaka min hasanatin famin Allah gbogbo tó bá sin ọ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. وما أصابك من سيئة فمن نفسك ètò bá sọ láì dáa fàbí sábàbí nàfsíkà wọ́n lọ fà á wọ́n lọ fà á kọ́dà gan tọ́lọ́ bá bá fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ wa fi bí wá ni a ní bẹ̀ máa wọ̀nyẹ́ àfúù nínú àyà mi wọ̀nyẹ́ àfúù àǹkẹ́tì ọlọ́run tó ń sọ àmójúkúrò nídìí púpọ̀ nínú àìdá àtàṣìṣe yìí torí tó bá tó gbogbo ẹ̀ lọ́lọ́run fẹ́ máa fi bí wá ni kò ní sáyè fún wa láti rátẹ́gùn mi mọ́. torí di eléyìí ọlọ́run ọba ló máa ń rọ́jù ọlọ́run ọba ló máa ń ṣe yẹn láǹfààní ọlọ́run ọba ló máa ń níyẹn lára eléyìí ń bẹnu rògbòbíyà èyí tá a gbọ́dọ̀ sọ èyí méjì nípa rẹ̀ a gbọ́dọ̀ sọ èyí méjì nípa rẹ̀. nígbà tó ń lọlé nípa reception tó kọjá Baba kan ọ̀tàkà sóhun láti gbà yẹn gbogbo test táwọn bá ṣe ń sùn máa ń fèlè ní ẹ̀gbọ́n nǹkan bẹ bàbá kan tàkà sí ọwọ́ náà ṣe ta sí náà ṣe ṣe pé ká tiẹ̀ ti ká àwọn amàtìrànmọ́rọ́ amàtìrànmọ́rọ́ títí má ni ó fi máa yòrò ó fi máa yòrò ó fi máa yòrò arógbó wa sẹ́kù lára gbàǹdùkú tí ò sí má ni ọlọ́dà kò má fi ṣàdánwò fáwa torí délé ọlọ́run ló máa ń rọ́jò òun náà ló lè mójò máa rọ̀ onu ló máa ń rọ̀jò òun ló lè mójò máa rọ̀ torí ẹ̀ ọwọ́ alátọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam pàdánù tọrọ òjò gba àwọn ọ̀nà kan àwọn ọ̀nà kan kì í sọ̀nà ẹ̀yọ̀ kan soso ọ̀yẹ̀ káwa náà mà ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ pàápàá láwọn ìlú káàrọ̀ òjíire tójú ọba rọ̀ kọ gbẹ bọ̀ lọ sórí ta tẹ bá gbẹ sórí ta kí ni Islam mú wá fà wá àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí àwa gbọ́ ọba gbọ́ àsìntẹ̀lẹ́ tí anabi wa Muhammad sallallahu ṣùgbọ́n ti máa mọ̀ ọ́ ní mùsùlùmí ni pé gbogbo ìgbésẹ̀ tó ń bá ń nínú ayé rẹ sọ́jọ́ ti Islam. ليس أنك تأتي إلى المسجد للصلاة فقط èsì kọ́kọ́ mọ̀ wá sí mẹ́sáàgì láti wá sí sọ́láàtì tó bá ti parí sọ́láàtì ó kọ́ padà lọ́ máa hu ọ̀daràn kí ni ìtumọ̀ sọ́láàtì rẹ nígbà tí sọ́láàtì rẹ látàn ha kà á ní ìfàṣẹ ìwọ̀lmọ́nkà kọ̀kọ̀ fún ọ láti hùwà abú kọ̀kọ̀ fún ọ láti hùwà pálapàla kí ni ìtumọ̀ sọ́láàtì rẹ lẹ́yìn. nígbà tí èèyàn ń ṣe sọ́láàtì pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ń ṣe sami Allahu liman hamida ṣé rabbana wa lakal hamdu rẹ̀ ní tuma àbí kí ni tuma sami Allahu liman hamida bẹ́ẹ̀ ni kò ní dúpẹ́ fọlọ́ àfi kọ́ náà bọ́ gbọ́ ọ̀pẹ tó dúpọ́ lọ. ó sì sọ pé rabbana wa lakal hamd ńgbà tí wọ́n parí sọ̀láàtì ìṣá tó di òru gàjọ́ ìwọ náà wọ́n tún bá tọ́ sọ́sọ́ funfun méjì bí ẹni tó gbé ìhìrán ọ̀wá ń lọ ọgbẹ́ bọ́ sórí ìta ó ní ọ̀gbọ́dọ̀ dún ọgbọ́dọ̀ sọ̀rọ̀. subhanallah ilaahi. ẹ mọ̀ pé bí ìgbà tí èèyàn fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ni tó tún afọ ara rẹ̀ dá kótó torí ẹ̀ ló jẹ́ kí mùsùlùmí ìgbẹ́bọ mùsùlùmí ìgbẹ́bọ torí tó bá ti gbẹ bọ ó ti ṣẹbọ sọ́lọ̀ ó uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta layahbatanna 'amaluka tọ́wọ́ tábẹ̀ wala takunanna minal khasirin dájọ́ àti ránṣẹ́ sí wa nabi muhammed. sallallahu alaihi wasallam àti ránṣẹ́ sáwọn anábì tó síwájú rẹ̀ pé tó o bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá pínrín ìtumọ̀ àyà la in ashrakta tó o bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá pínrín la yahbatanna amaluk ọlọ́run ló ń búra pé gbogbo sẹ́ẹ̀rì ó bàjẹ́ anábì nùfà ọ̀gá wa wọ́n ń ṣèkìlọ́ fọ́gà káwọn ọmọlẹ́yìn olè ànábì òsì jẹ́ sẹ́bọ̀ sọ́lọ̀ ọba láéláé ṣùgbọ́n lọ́wọ́ bá fi hàn wá létí kálíbà mọ̀ wọn ara wa àwa tó ṣeéṣe ká fi láì sílẹ̀ ká bọ́ síbòmíì wala takunanna min al-khasirin ọlọ́ni mo tún búra eléyìí yaminun mughallada mu'akkada ni mo tún búra ike wàláhì ọjọ́ kan nínú ẹni òfò tó o fi lè sẹ́bọ̀ sọ́lọ̀ ọba pínrín ànábì nù sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ la sọ pé kò sí bẹ́sẹ̀ èèyàn ó ṣe pọ̀ tó kò sí báyìí dẹ́yìn ó ṣe pọ̀ tó kò sí báburú èèyàn ó ṣe pọ̀ tó tó bá wá ń jẹ́ ti ṣẹbọ sọ́lọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó dáhùn bó ti ṣe pọ̀ tó yẹn òfin kẹkẹ ṣẹbọ sọ́lọ̀ nínú gbogbo àwọn yẹn ọ̀rọ̀ ọ̀sẹ̀ pẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní àjẹ́ ike insha allah yóò kó njọ kan àmọ́ àwọn tó lọ sọ pé khalidina fiha ńkọ́ pé inú rẹ̀ làwọn máa bẹ ọlọ́run tó sọ ń pa àwọn kan ní khalidina fiha abada la ilaha illa ọlọ́run dàkú má fi khalidina fiha sàdánwò fún wa abada gan má fi sàdánwò fún wa nùnà ṣùgbọ́n ẹni tó bá fi lè wọ iná látàrí àwọn àṣìṣe ránpẹ́ ránpẹ́ ránpẹ́ tí ò sí ṣírùkù ń bẹ tó kú mùsùlùmí wàláhì òkú oríire láàmà torí pé at the end of the day wọ́n padà yọkú onúna lọ sí àlùjánnà torí de lẹ́yìn kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn èèyàn ọlọ́run dá wa lẹ́ni tí wọ́n máa ṣàṣìṣe sẹ́ẹ̀rì à ń ṣàṣìṣe kọ́ ni nǹkan tójú òrìrì à ń ṣàṣìṣe kọ́ ni nǹkan bàbàrà tá a máa pọ́n léwé torí pé èèyàn tá a jẹun a gbọ́dọ̀ sẹ́lọ̀ náà àwa kì í ṣe màláìkẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé asẹ́lọ́n kọ́ ni nǹkan tójú òrírí ṣùgbọ́n asẹ́lọ́n àtúbá ẹni tó burú. gbẹ̀ǹ tó lọ́wọ́ bàbá ti fi ṣe kùnkẹ́ tó bá ti túbá wàláì àtẹ ibòmìnà dẹ́mbì fàmánlá dẹ́mbàlà ẹni tó bá fi lè túbá nínú ẹ̀ṣẹ̀ yóò dàbí ìgbà tí ọ̀dẹ́sẹ̀ rí. ẹja túbá lónìí kó tó dọ̀la o ikú ń bẹ o inna Allaha yabsutu yadahu ليتوب مسيء الليل ويبسط يده بالليل ليتوب مسيء النهار ọlọ́wọ́n bá máa tẹ́ ọwọ́ rẹ̀ lọ́sàn-án nítorí kẹ́ni tó forúṣẹ́ lọ́wọ́n bó lè bá àtúbá ọlọ́wọ́n á tún máa tẹ́ ọwọ́ rẹ̀ lóru nítorí kẹ́ni tó fọ̀sẹ̀sẹ̀ lọ́wọ́n lè bá àtúbá ọlọ́wọ́n bá wà ní ṣe bẹ́ẹ̀ títí dijọ́ tó rùn fi yọ níbùwọ̀ rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ẹja túbá lónìí kó tó dọ̀la ẹnìkan ni wọn láwọn bá pàdé nínú masjid kan àwọn jàmáà ti parí sọlá kálukùtù wa jáde tó àwọn late comers kálukù wa ń ṣe sọlá ti tẹ̀ ń ṣe sọlá ti wọn afura pọkùnrin yẹn ó jókòó síwájú sáà sunkún náà ń sunkún tí ń wu gidigidi kí ló dé so ẹni tó wá rí wọn á farasin kó bí ìgbà tó ń wò ó kíyèsí òun ò ṣe é ṣe pé ó mọ̀ sunkún nígbà tí wọ́n á parí òun parí sọ́láàtì wọ́n tún tún wá ṣe náfìlà ọkùnrin sáà tún wù náà ni ọwọ́ ajáde òun á ṣe bí ìgbà tó ń ti lọ òun á fi etí sára wíńdò òun sáà tún gbọ́ pé ńgbà náà ni wọ́n tún tẹná mọ́mọ́tò yìí òun á padà wá òun á fọwọ́ kan kí ló dé ẹkún ìpọ̀ ó ní wáàzí kan ló ń gbọ́ lánàá wáàzí kan ló ń gbọ́ bá náà ni bíjọ́ náà ni ìní sáà ń kún lẹ́kún kí ló dé ó ní wọ́n sọ nínú wáàzì yẹn wípé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá pínrín níjọ́ táwọn ẹbí bá ń ṣìpẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ kà á ti ṣìpẹ̀ fáwọn láéláé òun sì ti ṣẹbọ ṣẹbọ ṣẹbọ ṣẹbọ ní ti ń pò lẹ́kùn Allahu akbar ìmánì ìmánì ṣiṣẹ́ kù lára rẹ̀ ṣùgbọ́n wáàzì tó gbọ́n àṣìṣe wà ń bẹ rẹ náà ló sì jẹ́ pé bẹ́ẹ̀ bá ti bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ má kẹ́ ẹ tó sọ o torí pé ńgbà míì téèyàn ọba mà èèyàn àwọn èèyàn jákà kúrò nínú kẹ ẹni náà wà á kù tó ti mọ́kà kúrò nínú kọlọ lè kẹ ọ ẹ sì ẹnìkan kì í jákà kúrò nínú kẹ ọlọ illa alqawmul torí ẹ ká àwọn èèyàn ká àwọn èèyàn ní Islam ìlànà àwọn àwọn àwọn mọ̀tẹ́sílà àti khawarij bí ẹni tó fẹ́ kọ̀ fáwọn èèyàn láti máa lọ sóde olóko wọ́n fẹ́ kọ̀ fún wa lóòótọ́ náà òkú tí wọ́n ń lọ jẹun kọ̀ kì í ṣe tọ́ da kì í sọ́nà tó wọ́n á fẹ́ kọ̀ fún ẹ wá òkú ń ṣe kọ̀ ó ní tó bá lọ sóde olóko tó bá ti lè jẹ kà ń bẹ̀ òkèlè kan iná ọdún kan <laughs> ẹ̀yin ti pọ̀ mọ́lẹ́tìrì mọ́lẹ́tìrì so nítorí di eléyìí àwọn èèyàn ní ìmọ̀ ẹlẹ́ àwọn èèyàn jìnà sẹ́sìn látàrí pé òun fẹ́ pè yàn sẹ́sìn yóò sì lé wọn jìnà sẹ́sìn torí pé ǹjẹ́ mi ọ̀bá mọ̀ bọ́ mo ti fẹ́ pè ọ lọ sídìí rẹ̀ torí ẹ̀ ibi tá a sì ṣe wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ni pé kò sẹ́sẹ̀ tá a ṣẹ̀ láyé yìí kò ẹ̀ṣẹ̀ olótóbi jù gan nárí ashirk ya bunayya la tushrik billah inna shirka wọ́n sọ fọ́ọ̀mà rẹ̀ ó ní ìwé ọmọdé mi kékeré yìí má ṣe ṣẹbọ sọ́lọ̀ o nítorí pé ẹbọ ṣíṣe òun gan làbòsí tó tóbi tọ́ ọba fi lè tọrọ àforíjàn ọlọ́run foríjàn káyipé ìwọ gan lọ̀gá àwọn ọ̀sẹ̀bọ àgbáńlá yìí ọ̀dọ̀ rẹ ni wọ́n fi àdàgbà ẹbọ rọ̀ sí tọ́ ọba fi lè tọrọ àforíjì kó tó kọ ọlọ́run foríjàn qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم sẹ́mi pẹ́lú mi ìdí tí wọ́n fi ń kú ní kùfà ó ní pé ẹlòmíì ti ṣe wáàzí fún wọn lábàájì pé ọlọ́run lè forí dín irú rẹ̀ mọ́ à ẹgbọ́n tó wá nínú hadith ẹnìkan búra pípọ́ ọlọ́run ní forí dín wọn lágbájá yìí òjijì lọ́lọ́run bá sì fi wáhìí ló fi ránṣẹ́ sànàbí sallallahu alaihi بمن ذا الذي يتآلى علي ألا أغفر لفلان فقد غفرت له وأحبطت عملك tani búra lémi ọlọ́wọ́ ba lórí pé ní foríjì lágbájá mo ti foríjì mọ́ abáṣẹ tiẹ̀ jẹ́ ríde ilé tó mọ́ a superiorize ara rẹ pọ́lọ́ àwa àwa àwa ẹ̀yìn wò pé wọ́n ti yanjú fáìlì tiwa tá ẹ̀yin tó kù ló kù ìwọ gan ó sì mọ̀nà tó lọ. torí ẹ kò a bá tọrọ àforíjì ọlọ́run bó foríjì wa àmọ́ lópin ìgbà tó bá ti tọrọ àforíjì sí àkókò tó gba ìrònúpìwàdà àti ìtọrọ àforíjì wa ni. òun náà ni ní pàápàá oníkálukú wa kó tó tọrọ àforíjì lọ́jọ́ torí pé orí ń tó rí rí àwọn bẹ́ẹ̀ máa ń gbà lẹ́rọ̀ àbí wọ́n sì sọ pé akhriju anfusakum ọyẹ yọ ẹ̀mí yín wá fún wa àwọn kan nù o àwọn ẹni kọ́ máa gbá wọn lójú wọn máa gbá wọn papọ̀ so àwọn tí wọ́n sọ pé nahnu eh, eh, eh, inna alladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu alátakọ́fù ẹ má bẹ̀rù kò sí bẹ̀rù fún yín nípa ntẹ́ bá wájú wàlá tahzanu ìbànújẹ́ kò sí fún yín nípa ntẹ́ fi sílẹ̀ nílé ayé. wa abshiru bil jannati allati kuntum tu'adun ẹ máa dunnú à ń fún yín ró dunnú pẹ̀lú àlìjánná tó lọ́wọ́ bá ti sàdéhùn rẹ̀ fún yín. ní ẹ̀rẹ́ ṣe rí tẹ́lómi nkú ti rẹ́ẹ̀nì rẹ́ẹ̀nì tọ́ ẹlòmí ọ̀rẹ́ẹ̀nì wọn lè pe ọ̀rẹ́ rìn kúrò láyé ẹbí káfíìrì ni sẹẹrin wo lọ rìn kúrò láyé ẹ̀rín pé ìyà ló tó báyìí ó yé sẹmọ pé tọrọ bá jẹ kú lọ ẹ̀rín làásì àmọ́ múmi ní tẹ bá rí tọrẹ rìn kúrò láyé àwọn fún tọ nígbà tí abatiwatuba wa foríjì wa ẹni tó wọ gàù lẹni tí ò àyè wa. ẹlẹ́ẹ̀kejì ọ̀kàrí gbogbo wa gbogbo ẹni tí máa ń bẹ lókè pẹ̀ ó náà ni lópin ìgbà tí ìgbéǹda àlùkìyàmọ̀ bá ti dé torí pé níjọ́ tí ìgbéǹda àlùkìyàmọ̀ bá dé látàǹfà ònàfẹ́n ìmánu ha lámtọ̀kùn amanat min qablu aw kasabat fi ìmánì ha khayra gbogbo ẹ̀mí tí ó gbàgbọ́ kó tó dijọ́ ìgbéǹda àlùkìyàmọ̀ ìgbàgbọ́ yẹn ò lè wúlò fún wọn jọ́nà àbí tí ò tara ìmánì rẹ̀ ṣe rere fúnra rẹ̀ kò inna الله يقبل tawbata ahadikum ما لم yugharghir ọlọ́wọ́n bá máa gba ìtúbà ẹnìkọ̀ọ̀kan nínú yín lópin ìgbà tí ọba tí ì máa pọ̀ ká kú lọ́wọ́ tẹ́mi bá ti dé gògóńgò à kò sí tútú bá máa ó ti ṣẹlẹ̀ nu torí ẹ̀ àṣìṣe tó wà ń bi ntọ́kùnrin yẹn gbọ́ ni pé wọ́n sọ fún pé ànábì ò ní sí pẹ̀rẹ̀ tó bá ti túbà kó tó kó ti parí nítorí pé ẹni tó túbà nínú ẹ̀ṣẹ̀ yóò di àtúnbí bí ìgbà tí ọ̀sẹ̀ lọ́ọ̀rìn torí adúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra ẹ̀sìn Islam. àwọn ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe salatul kusuf alákọ̀ọ́kọ́ yawmal jumu'ati 'ala al-minbar fi athna'i khutbatihi lọ́jọ́ jùmọ̀ lórí minbar nígbà tí Ànábì ṣe kútùbà lọ. ọ̀sọ̀kọ̀ allahumma aghithna allahumma aghithna allahumma aghithna ẹ̀mí ló lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run gbà fun fún wa lómi mu ọlọ́run gbà wálẹ̀ fún wa lómi mu ọlọ́run gbà wálẹ̀ fún wa lómi mu. anabi sọ báà lẹ́ẹ̀mẹ́ta allahumma asqina ọlọ́run fún wa lómi mu ọlọ́run fún wa lómi mu ọlọ́run anabi ṣe bẹ́ẹ̀ lórí nínú sahih imam bukhari àti muslim. tọ́ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam ń gbà láti fi tọrọ òjò. wọ́n sì sọ ike tánàbí máa ń ṣàdúà ó ní oríṣi ọ̀nà mẹ́ta tó fi máa ń gbọ́wọ́ sókè tí máa ń ṣàdúà. tó bá dé orí à ń tọrọ òjò báyìí ànábì máa gbọ́wọ́ sókè yọ wá ya méjèèjì yọ tayọ ibi tó rí wà. ó gbé ọwọ́ méjèèjì sókè yóò tayọ bí torí wà. so eléyìí súnà ni tẹ́ ẹ bá rí tí ìmáàmù gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ ní ọjọ́ jùmùà nígbà tí ń jùmùà ni gbogbo wa náà ń kọ́ ká gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ nígbà yẹn. àmọ́ yàtọ̀ sí ìgbà tí máa ń mi gbọ́ sókè eléyìí ìṣẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀ látàrí ọkùnrin tó wọnú masjid ní ọjọ́ jumua nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ti ń bá kútùbà lọ òun sì jẹ́ àrọ̀bí wọ́n ròyìn rẹ̀ pé lárúbáwá aróko ni tó ń gbà tó dé ọkàn já ọ̀rọ̀ má nàbí lẹ́nu tẹ̀sí mọ́ pé èèyàn sọ̀rọ̀ tí wọ́n máa ń ṣe kútùbà tó ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kò gbòòrò ẹni tí ò gbòòrò ìṣesí rẹ̀ oníjọ ti ará àgbòòrò torí máa ń bàdá jàfa téèyàn bá lukú ọpọlọ rẹ̀ ọgbẹ́ díẹ̀ kò túmọ̀ sí kókó wa kò túmọ̀ sí kó máa fi gírísì sí ọpọlọ àmọ́ òun àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn ìtàn gbígboro àwọn ẹsẹ̀ àwọn oníṣẹ́lẹ̀ àwọn ìlú wọn máa ṣe. tọ́ arákùnrin yìí ó ní ra anábì sallallahu alaihi wasallam ebi ń pa wá èèyàn mú ojú ọrọ̀ àwọn nǹkan ọ̀sìn wa ń kú nǹkan ọ̀gbìn sì ń rọ̀ báni bẹ́ẹ̀ lọ́n kọ́rọ̀ jù anabi sallallahu alaihi wasallam ẹ ẹ kọ́pọ̀ nínú sẹ́sí anabi sallallahu alaihi wasallam ṣe dákẹ́mẹ́ dákẹ́mẹ́ ẹ ti sọ̀rọ̀ tó máa ń sọ kútùbà anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ nítorí pé fabima rahmatin min allahi linta lahum wa law kunta faddan. غليظ القلب لم فضوا من حولك ìkẹ́ ọlọ́run ló jẹ́ ọ̀rọ̀ fún wa tó o bá jẹ́ aláyà kókó nàkí ẹni tó burú tó rorò gbogbo wọn tún ká kúrò lọ́dọ̀ rẹ ni kí ló ń fún wa tẹ́lẹ̀ náà torí ẹ ànábì ọ̀já gbé ma pé a kì í sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ àjọ sọ̀rọ̀ rẹ̀ bí ẹni tó àtọ̀ sínú mọ́ṣáláṣí náà nìyí kẹ́nìkan kàn bọ́ sókòtò kó ní ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn kí ló dé. kó o kà á sí nǹkan pé mo fẹ́ tọ̀ ẹ́ ẹ́ tí wọ́n bá wí ọgbọ́n tí wọ́n fi wí gan gan wọn lọ arákùnrin yẹn bá ń tọ́ wọ́n ni torí wọ́n ní ní ibi tí wọ́n ń gbé àwọn tí ń gbé ìgbèríko wọ́n ní tó bá pé nu ilé ni àwọn máa wá ibi tí bá wà tí wọ́n tọ̀ sí títọ̀ yẹn ò ní hàn tó bẹ́ẹ̀ náà sì ni mọ́ṣáláṣí anabi sallallahu alaihi wasallam rí ìpẹ́ lásán náà ni òun kàn wá ta'ifatan min nahiyatil masjid ó sì bọ́ sókòtò ó sì ń tọ̀ láwọn sá ẹ ẹ anabi ni la tuzrimu ẹ má dá kọ́mándì subhanallah ìyẹn ni pé nínú àìdá kọ́tọ̀ sí masjid àtàìdá kẹ́ẹ̀dá tọ̀mándì ọ̀kẹ́ kan lọ èwo kejì lọ kẹ́ẹ̀dá tọ̀mándì ni wàhálà ọ̀sẹ̀lẹ̀ àwọn mẹ́díkà mọ eléyìí wàá lọ ṣẹlẹ̀ ó lè tara bẹ́ẹ̀ gbá rẹ̀ tí ì ṣe tiẹ̀ so eléyìí sì ṣe é fi yán mọ́ wọ́n bá tọ́ ọ lẹ́nu ká dá mi sí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ̀mí náà lànà sọ rí ikú àríkì ìdánù ó bẹ́ mìíràn mà ẹ̀ da bọ́kẹ́tì omi kan lùtọ́ rẹ̀ lọ́ba ti kàn ànábì sọlá àti wọn ṣàlàyé fún ẹ wọn ọmọ ìyá mi wọn kì í tọ̀ sínú mọ́ṣáláṣí wọn kì í yàgbẹ́ síbẹ̀ ẹ mẹ́sídìí wà fúnra ti ọlọ́ọ̀ ọ wá wo àwọn sàábé tí wọ́n lọ oh, oh, wọ́n lọ tí èmi pẹ̀lú ànábì sálìjẹ̀nì mọ̀jẹ̀ lómi ò tún bá wa wọ̀ torí rí irú ìkẹ́ àti àánú tánàbí sallallahu alaihi wasallam fi bá mi ànábì wa sọ fún pé hajjarta wasi'a ntọ́fẹ̀ lọ́fẹ́ sọ di funfun yìí torípé àlùjánnà àbò àsẹ̀máwáátú wàlá ìbú rẹ̀ ìbú àwọn sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì sígun nǹkan ní máa tóbi jù ní àbí gígùn rẹ̀ ẹ̀hẹ́n ìbú rẹ̀ nu bó wà ní gígùn rẹ̀ ọlọ́run sọ kẹ́ ó kọ́ máa jẹ́ tó lóye ipe ńgbà tí fífẹ̀ rẹ̀ tó bá jẹ́ fífẹ̀ àwọn sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì gígùn rẹ̀ wá ń kọ́ ọlọ́run nìkan ló mọ̀ ńlá méjì péré ọ̀ à yóò dìyà ẹ̀yin ò bá rẹ̀ sọ pé aláyà ló lè gbélé ńlá aláyà tó lè gbélé ńlá yóò sì jọ dàrán torí tí wọn nìkan bá wà nílé oníyàrá mẹ́ẹ̀ẹ́dógún wàhálà ẹ̀rù ara rẹ̀ ọ̀dà máa bọ̀ ọ́n gbà mí torí bí atẹ́gùn máa fẹ́tọ̀ padà kúkẹ́ dé tó ọmọ so tó bá dé pé sẹ́mà bó ń ṣe tóbi tó méjì káti ẹ̀ máa ríyàn bá sọ̀rọ̀ káti ẹ̀ máa hàn káwọn èèyàn náà máa lọ báyìí káwọn èèyàn máa lọ báyìí subhanallah torí ẹ̀ arákùnrin yìí báyìí ànábì wọn kọ fún àwa náà ká máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn o ìyẹn ṣàṣìṣe ìsì dandan pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló sì bá wí tọ́wọ́ alẹ́ jìnnà sẹ́sìn ọ̀nà ẹlòmíì ní látàrí àmọ́ bó ṣe yẹ ká àpúròjì ẹ̀ àti lè jìnnà sẹ́sìn ọ̀nà ẹlòmíì látàrí àṣìṣe tó ṣe pa àlè pamọ́ra àti sọ́ọ̀dì ọ̀tẹ́ẹ̀sì ọlọ́ tó bá ké bẹ́sẹ̀ ọlọ́ ṣe rí ni adékò òun ṣe má. sọ́yà anábì sọ́lá aláṣọ́lá wọ́n sọ wọn ò dá wọn ò tiẹ̀ sọ pé o ṣe sọ̀rọ̀ ọ̀mà páì sọ̀rọ̀ ni ọ̀mà tẹ́lẹ̀ náà àbùrọ̀ tó máa ń pọ́ ọ̀mà fọ̀ọ̀mà. tọ́ sẹ́wọ̀n pé ń tọ́ tọrọ lànàbì lọ sídi rẹ̀ kíá wọ́n sì gbọ́ sókè. allahumma aghithna allahumma aghithna

ọkùnrin tó padà wá ó ní àwọn ànábì ó tún lórí lórí kútùbà náà ló tún wá ẹ̀hún kó ọkọ̀ fún lọ́sẹ̀ tó kọjá àsìkò náà ló tún wá pé ìgbà tánábì ó tún bá sọ̀rọ̀ ni òun ò sì mọ̀ pé ńgbà náà láà gbọ́dọ̀ sọ̀rọ̀ ó ní ìwà ànábì sallallahu alaihi wasallam òjò tí ń rọ̀ yẹn <laughs> so ó ń wọlé gbogbo nǹkan ọ̀gbìn wọn ò tiẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ gbádùn àwọn nǹkan ọ̀sìn gan-an àrójútù ẹ̀ mà pa abẹ́ náà báyìí. ike etí ń rọ̀ sí wa lórí ntó ó tún specify etí ń fẹ́ etí ń rọ̀ sí wa lórí nínú Madina àfẹ́má ó tó kọ́ máa rọ̀ sí àwọn agbègbè Madina kọ́ máa rọ̀ sínú ìlú Madina mà subhanallah anabi ni lẹ́ẹ̀kan náà allahumma hawalina wala alayna máa rọ̀ sáyìíká wa ní kó tó má rọ̀ sí wa lórí ma sàbẹ ní òjò yẹn sì ń ka bí carpet ń sì ń ka kó nu Medina ń sì ń ka kó nu Medina arábìnrin orí àwọn gègéle orí àwọn gègéle àti àwọn kòtò àti inú àwọn kòtò ní kó wọn máa rọ̀ sí lágbègbè wa wàláhì òjò sì ń ka ń sì ń ka kó Medina ń sì ń ka kó ń sì ń ka kó lórí igun mẹ́rẹ̀ẹ̀rin títí gbogbo ojú sẹ́mà sì tún clear so eléyìí ọjẹ́ màálẹ́mú min ma'alimin nubuwwa àmì kan ni nínú àmì jíjẹ́ ànábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọn náà bá tó lè dára o tó lè pé torí pé tó ń pè ní ma'alim yẹn pé mu'jiza min al-mu'jizat wọn náà lè dán o wípé èmi náà fẹ́ dára o lọ́la fa so bí kọjá kújò òjò rọ̀ lọ́la ọ̀ àsopọ̀ ọlọ́run hawa alẹ́ náà wọlé àlẹ́ yóò tún múra sí i torí ìtọ́ba pé mọ́sísà ẹnìkan ò ní lè ṣe ẹnìkan ilé ṣe àmọ́ tó bá pé iṣẹ́ ọwọ́ èèyàn kan lásán rà àìmọye irú èèyàn pọ̀ so ṣùgbọ́n tó bá pé mọ́sísà wọ́n ní tọ́lọ́mbà fi tọ́lọ́mbà ní kọ́ ṣẹlẹ̀ gbọ́wọ́ ànábì kan yóò wá fi challenge gbogbo èèyàn tẹ́ ẹ bá nìyẹn sí ànábì ọlọ́run ẹ̀sìn rẹ̀ wò tẹ́ ẹ bá ti wá kùnà á jẹ́ pé ẹ sọ̀rẹ́ńdà kẹ́ gbà pé kí ni mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó ilé ìjọ kan ilé ìjọ pé àwọn tó bá ń ṣe sọ láti fáwọn èèyàn lọ́jọ́ júmọ̀ọ́ ó yẹ kí wọ́n máa mójútó tó bá ti di kójú ọ̀rọ̀ kò nídìí káwọn máa retí kẹ́nìkan sọ fún wa a máa bẹ lọ́n nínú kútùbà wa pé ọlọ́run ọba ọ rọ̀jò fún wa gbà wá rọ̀jò fún wa gbà wá rọ̀jò fún wa gbà wá fún wa lómi mu fún wa lómi mu fún wa lómi mu ilé ìjọ oríṣi alákọ̀ọ́kọ́ òun ló sì fẹ́ rọrùn pípọ̀ jù ìmáàmù ọmọ sí àwọn sì máa ṣàdúrà ẹlẹ́ẹ̀kejì أنه صلى الله عليه وآله وسلم وعد الناس يوما يخرجون إلى المصلى anabi sàdéhùn fáwọn èèyàn pé tó bá dijọ́ báyìí gbogbo akájọ jáde lọ síbi tá à ń ti ṣe sọ̀látul Eid oríṣi kejì nu o wípé tó bá dijọ́ báyìí ẹjẹ́ ajáde lọ síbi tá à ń ti ṣe sọ̀látul Eid nígbà tí òjò ọ̀rọ̀ ẹjẹ́ ajáde lọ síbi tá à ń ti ṣe sọ̀látul Eid fa kharaja lamma tala'ati shamsi lamma tala'ati shamsu anabi sallallahu alaihi wasallam wá jáde ní ìgbà tó òòrùn yọ àsìkò bọ́hà ńlá nàbì jáde mutawadi'an ọjáde lẹ́ni tó ṣe wípé ọ̀rẹ́ ra rẹ̀ sílẹ̀ fọlọ́ mutabadhilan lẹ́ni tí ọ̀wẹ̀ woge ọ̀wẹ̀ woge bí kéèyàn ọwọ́ ẹ̀wù kan tó ti sá nínú àwọn ẹ̀wù rẹ̀ mutakhashi'an lólùtẹ̀ríbọ̀ ọkàn tawadu ìtẹ̀ríbọ̀ ara tàkọ́ṣọ̀ ìtẹríbọ̀ ọkàn. báyìí anabi sallallahu alaihi wasallam lọ jáde nígbà tó dé ibi tí wọ́n ti ń ṣe salatul Eid anabi gun mímbàr Ibn al-Qayyim ní ẹnfàá tádé tìtọ́ wá bẹ́ẹ̀ bá fẹsẹ̀ rìn lẹ̀ torí pé àti mọ̀ pé òun anabi jáde kúrò nínú masjid wa illa fa fil qalbi minhu shay ó ní torí pé ọkàn tèmi ọba lẹ sí pípé wọn gbé mímbàrú jáde Ibn Qayyim ló ń sọ báà ọkàn mi ọba lẹ sí pípé wọn gbé mímbàrú jáde. fahamidallah anabi fi ẹ̀yìn fọlọ ó fọpẹ́ fọlọ wa athna alayhi ó fẹ̀yìn fún wa kabbara ó sọ Allahu akbar Allahu akbar nínú nǹkan tí wọn há nínú khutuba tí anabi sallallahu alaihi wasallam ṣe lọ́jọ́ yàtàdúrà tó ṣe onani alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin la ilaha illallah yaf'alu ma yurid kò sí ọba kan tuntun láti fòdodo jọ́sìn fún àfi Allah ọba àṣẹ yóò mú Allahumma anta Allah ìwọ Ọlọ́run ìwọ ni Allah la ilaha illa ant kò sí ọba mi tuntun láti fòdodo jọ́sìn fún àfi wọn nìkan taf'alu ma turid nítorí bá wù ọ ló máa ṣe Allahumma la ilaha illa ant ìwọ ọlọ́run kò sí ọba mìíràn títọ́ láti fi dojú jọ́sìn fún àfiwọ́ nìkan antal ghani ìwọ lọ́bọ̀ ọlọ́rọ̀ wa nahnu al-fuqara àwàlà láìní sah àwàlẹ́lẹ́ ọlọ́run ọba lọ́lọ́rọ̀ àwa ní aláìní. anzil alayna al rọ òjò kalẹ̀ fún wa sọ òjò kalẹ̀ fún wa láti sẹ́mà waj'al ma anzaltahu alayna quwwatan lana kọ́ wá sí òjò tó sọ̀kalẹ̀ fún wa ní njọ́ jẹ́ olùfúnni lágbára fún wa wa balaghan ila hin àtòhun èlò dìgbà kan rọ òjò fún wa tí ó jẹ agbára fún wa nǹkan èlò títí dìgbà kan látún fi máa bùkátà òní wọn ní bẹ nínú tí wọn há wa Muhammad sallallahu alayhi wa sallam thumma rafa'a yadayhi lẹ́yìn náà lànàbí wa gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa akhadha fi tadarru' anabi bẹ̀rẹ̀ sí ní ṣe ìrábàbà wal ibtihal àti ìrawọ́rasẹ̀ bẹ̀ tí ọlọ́run wọ́n dùn àtàdúrà وبالغ في الرفع أنا في بيوسك دقي حتى بدا بياض إبطي títí títí funfun abíyá rẹ̀ méjèèjì fi hàn bóun ni funfun abíyá rẹ̀ ó ṣe hàn àfi kó gbọ́ sókè dáadáa ìyẹn ni pé ńgbà tí ń ṣàdúrà ìtọrọ òjò yẹn náà láti sọ pé súnà ni pé tá a bá fẹ́ ṣe a bá fẹ́ ṣe àdúrà pàǹtọrọ òjò á gbé ọwọ́ wa méjèèjì sókè dáadáa lọ́nà tó fi jẹ́ wípé tí funfun abíyá wa yọ hàn ẹnìkan ní abíyá tó ń dúdú fa bí kọlọ kálukú bá ṣe rí labíyá rẹ rí ànábì wọn sọ pé funfun abíyá rẹ torí pé wa ń kọ funfun yẹn kìí ṣe tí ò ṣe wò bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam tọ eléyìí túmọ̀ sí wípé tí ìbá ń ṣe páǹsì àdúrà istisqa àní máa gbọ́ sókè rẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọn ní tó bá jẹ́ pé à ń ṣe kùnúùt ọlọ́mọdé ara dánwò bí kílẹ̀ ọmọ rí bí kílẹ̀ ọmọ mi bí àrélù àjálù wọn ní tó bá jẹ́ pé rùsẹ̀lẹ̀ burúkú bá náà ni tá a bá tún gbọ́wọ́ sókè bá ń sìn gbọ́wọ́ sókè ńgbà tá à ń tọrọ òjò à ń bẹ lọ́nkọ́ má burú à ń bẹ lọ́nkọ́ má burú ṣùgbọ́n èyí tí fi wá nípa rẹ̀ tó sì dájú ní tìgbà tí a bá ń tọrọ òjò. Stop. ثم حول إلى الناس ظهرا ما ينال النبي صلى الله عليه وسلم قوي ساويا واستقبل القبلة أو أدزقها القبلة وحول ذاك رداءه وهو مستقبل القبلة لينه نيجا إلى النبي صلى الله عليه وسلم وأبقى يولد أوتو أبدا نيجا تقدو سيا القبلة فجعل الأيمن على الأيسر والأيسر على الأيمن ó fi ti ń bẹ léjìká ọ̀tún ó gbé séjìká òsì ètò wà léjìká òsì ọbọ séjìká ọ̀tún. wa zahara ar-ridai li batnihi inú òdì ẹ̀wù ọwọ́ àdínú ẹ̀wù kí ló ṣẹlẹ̀ ọ̀tún bọ́ sósì òsì bọ́ sọ́tún nígbà wo ni ó bẹ́ẹ̀ sọ̀kọ̀ wájú sẹ́yìn ẹ̀rù dáadáa o èjìká ọ̀tún bọ́ sí èjìká òsì èjìká òsì bọ́ sí èjìká ọ̀tún ó yẹ̀wù sódì nìyẹn ìyẹn nípa ànábì yẹ̀wù sódì sallallahu alayhi wa sallam ẹni kíkó lè bá a hàn pé ìyẹn tẹríba pátápátá fọlọ so bẹ́ẹ̀ ni ànábì sallallahu alayhi wa sallam ti so eléyìí lẹ́yìn gbanabi ṣe làwọn èèyàn náà ń ṣe o torí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àsìkò táwọn ibi sọlá àṣẹ náà yẹ wulẹ̀ ẹ kán náà làwọn èèyàn náà yìí tiwọn tí wọ́n ń padà sódì but báwo la fẹ́ pẹ́ ìdà sódì tá a bá wọn kankan sálẹ̀ á wọn kan sálẹ̀ àbá ni wọn kan sálẹ̀ tọ́ lẹ́yìn rẹ̀ anabi wa sọ kalẹ̀ fasalla bihim rak'atayn kasalati al-eid min ghayri adhanin wala iqama wala nidaa ila al-batta kí ló síwájú nísìn khutba khutba ló síwájú gẹ́gẹ́ bí solatul jumu'ah bó tilẹ̀ jẹ́ pé khutba yẹ ọ̀kan náà yàtọ̀ sí solatul jumu'ah gẹ́gẹ́ bí solatul eid khutba kan lẹ́yìn rẹ̀ lànà bisalòlá àṣìlò wọn sọ̀kalẹ̀ ọ wá sí sọ̀láàtì fáwọn èèyàn rákà méjì gẹ́gẹ́ bí sọ̀láàtì làyè gẹ́gẹ́ bí sọ̀láàtì làyè kí ló dé kí sọláàtúl ìdì ó yàtọ̀ allahu akbar allahu akbar allahu akbar méje ní rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú takbiratul ihram ló fi jẹ́ méje mẹ́fà ní rákà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú takbiratul qiyam ló sì jẹ́ mẹ́fà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti sọláàtúl istisqa so wọn lára sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ sọláàtì yẹn wọ́n á wọn ò sì wí kankan pé as-salatu jami'a àbí as-salat wọn ò wí kankan wọn kà bẹ̀rẹ̀ sọláàtì ni nínú sọláàtì yìí anabi ka kí o sókè lẹ́yìn ìgbà tó ké fatiha tán ní raka alákọ̀ọ́kọ́ ó ka sabbih isma rabbikal a'la nínú raka alákọ̀ọ́kọ́ nù nínú raka ẹlẹ́kejì lẹ́yìn tó ké fatiha tán wọn ka hal ataka hadithul ghashiya eléyìí jẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe ṣe salatul istisqa ẹ̀wù tá a ti wá padà títí gbà wo ẹ̀ máa gbé lọ títí tẹ̀ délé ẹ̀ tó bá fẹ́ kó fi rẹ́rìn lọ́nà tara rẹ̀ ní bá a jà tọ́lọ́n bá rọ̀jù tán wọn nìkan ní ọ̀rọ̀ fún tẹ̀gbẹ́ ti ń gbanú sí ọlá tí fi ọ́ sí ẹ̀yẹ́ náà yóò mú inú omi rẹ̀ tó bẹ́ẹ̀ sì máa gbé lọ́nà ṣùgbọ́n láyè sí báyìí yẹn ṣe máa ń yẹ̀wò wọn padà wọ́n fẹ́ mú àṣìṣe dání ẹlòmíì irú kíní tí wọ́n máa fi ń borí yẹn so ẹlòmíì yóò mú yóò wá mú ibi tó kan orí rẹ̀ yóò gbé òun sókè ètò wà lókè yóò gbé sílẹ̀ ṣé ayé sódì nù àti ìyíyan sódì ojú náà méjèèjì ojú ni méjèèjì tí ọba bọ́ sódì inú tá a fẹ́ kọ́ hàn tí kọ́lọ̀ tí ọmọ ẹ ṣáàyàn òun láàyè sí nìsí òun láàgbè sórí abẹ́gẹ́ tiẹ̀ ẹnìkan wọ́n wá wọ alkemba alkemba yẹn sọ̀rọ̀ pé ṣe máa gbé wọ̀nù òun wá gbé wọ̀ lọ́nà tí ibi tí máa bẹ lẹ́yìn ọwọ́ àwọn àwájú lẹ̀kùn àlùkẹ́gbà wà lẹ́yìn sẹ́lẹ̀ yìí ni wọ́n sọ pé ká ṣe èso nítorí ká ṣe tó ká kéèsì nítorí ká ṣe ni ká yí aṣọ wa sí òdì fìlà lọ́wà lórí rẹ̀ ọba jẹ́ pé fìlà wọn fẹ́ gbà lẹ́rọ̀ wàá yí síbo wàá yí sódì kí fìlà náà bó dì so gbogbo nǹkan yóò bọ́ sódì bàtà nìkan làkàn lè bọ́ sódì so bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tí kálukú sì máa ṣe ẹ̀rí tí in action bí ìmọ̀ musa ń ṣe náà ní kálukú ọmọ dìde tí ọmọ ṣe tiẹ̀. ta ah, ọlọ́run jẹ́ sin òye wa o ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ń wá wa àwùjọ tó ẹlòmíì lè mọ kí ni wọ́n ń dáhùn kí ni ṣẹlẹ̀ gbà tí ò rí rí so wọ́n máa pé kí ni wọ́n ń ṣe kí ni ṣẹlẹ̀ ṣé kójú ò lè bá arọ náà subhanallah ọ̀ ọ̀hún wọ́n bá wa arọ kíákíá eléyìí ni sunna anabi wa muhammad ẹlẹ́kẹta onáà nípa anabi sallallahu alaihi wasallam ó tún tọrọ ojo lori mímbàrú rẹ̀ ní Medina ni títọrọ òjò lásán láì jẹ́ ìpọ́jọ́ ọdún ò sọ anabi sọ láti kan lẹ́yìn rẹ̀ polisi mi tún. ṣùgbọ́n wọ́n tọrọ kò dúró gun ni kọjọjọ júmọ ẹ sì fẹ́ tọrọ òjò mẹsìlì tí wọn sì máa ń ṣe júmọ àní ìmáàmù lè bọ́ sí mímbà níbi ti ń ṣe kútúbà kọ tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọrọ òjò kó sì sọ kalẹ̀ a sì ní ṣe sọ láti kan lẹ́yìn rẹ̀ ilé ìtúnjú oríṣi mi. oríṣi kẹrin pàànàbí sallallahu alaihi wasallam tọrọ òjò wa huwa jalisun fil masjid nígbà tó jókòó nínú masjid ó sì gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè ó sì pe ọlọ́run ọba ọba tọ́gatọ́ gbangban nínú àdúrà yìí tó sì níjọ́ náà ọ̀nà ni allahumma asqina ghaythan mughithan mari'an tabaqan ajilan ghayra ra'ithin nafi'an ghayra dar. àǹfààní ń bẹ nínú àdúrà eléyìí pé gbogbo ń dábàá fẹ́ tọrọ ẹja máa ń kò sí oríṣi tí ò sí lọ́dọ̀ òjò wà tí ọ̀rọ̀ ní ìsìn tó sì pa gbogbo nǹkan rùn bí ìgbà tí nǹkan kò sí bí tẹ́lẹ̀ ẹ̀ka máa ń ala ọlọ́rọ̀ jù ọlọ́rọ̀ jù pékin òjò alálùbáríkà òjò aláǹfààní òjò tí ò ní wọlé òjò tí ò ní kó wa dúkìá sá lọ tí ò ní gbé wa sá lọ tí ò ní gbọ́mọ wa sá lọ tó èèyàn tọrọ irun tó ń bá ń gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ ọ̀nà wàá máa ṣàlàyé wọ́n tún lánàá sallallahu alaihi wasallam ànábì tó tọrọ òjò ní àyè kan wọ́n ń pè bẹ́ẹ̀ ní àyè àwọn òkúta òróró àyè àwọn òkúta òróró ibẹ̀ òde mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam wọ́n ń pè bẹ́ẹ̀ lónìí ní báàbù sẹ́lẹ̀m báàbù sẹ́lẹ̀m ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí dòní ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam. tí yẹn máa ń jáde ní mọ́ṣáláṣí kọ́lápọ̀ ọ̀tún apá ọ̀tún ni ilẹ̀kùn yẹn wà tó bá dúró ní mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam apá ọ̀tún ni ilẹ̀kùn yẹn wà tó bá súnmọ́ wájú pátápátápátá tó wà ní sáfọ́ alákòókò sáfọ́ ẹlẹ́kejì sáfọ́ ẹlẹ́kẹta sáfọ́ ẹlẹ́kẹrin tó bá wà apá ọ̀tún rẹ báàbù olórí báàbù sàlá mbẹ́mbẹ́dò Ànábì ní ojú ogun ó tún tọrọ kọ́ lọ́wọ́ bá ọrọ̀ jù ní ìgbà tí àwọn kèfèrí ti síwájú àwọn mùsùlùmí dé àyè ibi tó gun yẹn ti wáyé àwọn ti wá sẹ̀sẹ̀ àyè ibi tó mi wà pípé bẹ́ẹ̀ làwọn fẹ́ kàngùn sí so that ògbé òfin ní gbẹ wọn kú àtàwọn ibi sọlọ lọ́wọ́ àṣẹ làǹdẹ́ ibi tó mú táwọn sàábé tí wọ́n sọ fún ànábi pé gbẹ̀ngbẹ̀ àwọn báwo la ti fẹ́ ṣe àyè ibi táwọn wà yìí kì í sáyè àwọn mọ̀nàfìkì wa ń sọ fún un pé gbàrà yẹn làwọn mọ̀nàfìkì máa rí sẹ́ẹ̀sì kó tó bá já ànábì ni ṣé kò yẹ kọ́lọ́ rẹ̀ ọ̀rọ̀ jò fún káfí oró mi mu àbí irú ànábì èwo ni pé bá ànábì Musa ṣe tọrọ omi fáwọn èèyàn rẹ̀ tó náà yẹ kó tọrọ bàbá sì rí tẹ́ ẹ̀ ń sì sọ mọ̀nàfìkì nù tánìkan bá ti gbàgbọ́ àná pé à ń tún òun ṣe ni ẹ̀ tí ì sọ̀rọ̀ ẹ̀ ń tún òun ṣe ni bákan náà ó tún bẹ àwọn oríṣiríṣi ọ̀nà míì sanabi sallallahu tó fi tọrọ òjò a sì ti mà ike ń bẹ nínú tuntun wá nínú ìlànà àwọn ànábì tó ti síwájú wípé ká tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ yìí máa mú kójú kí ẹ bá lọ́n ti sọ nípa إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمدلكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وعلى النبي صلى الله عليه وسلم تبات لتجهر ومن سيك اللهم صيبا نافعا اللهم صيبا نافعا ipe wọ́n lọ sí lójú tí ọ̀rọ̀ tí ó pọ̀ tí ó sì ṣàǹfààní sí lójú tí ọ̀rọ̀ tí ó pọ̀ tí ó sì ṣàǹfààní. ó sì tún wá nínú súnà ipe tójú máa ń rọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n máa ń fẹ́ láti bọ́ sínú òjò yẹn wọ́n á kẹ́ ewu wọn sókè ipe kí omi yẹn ó lè kà wọ́n láwọ̀ wọ́n á bí anabi sallallahu alaihi léèrè ní ọjọ́ kan ó ní innahu hadithu ahdin bi òjò tẹ́ rí yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ̀dọ̀ ọlọ́run ọba lẹ̀ ọ wá wo àwọn kọ́kọ́ kà wọ́n lára tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa rahimahullahu ta'ala àwọn sọ pé àdúrà nìkan títọrọ àforíjì nìkan láti lè tọrọ òjò wàlá ka tọrọ istighfar gẹ́gẹ́ bá nàbì Nuh alayhi salam kó ti ṣe sọ pé tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba yín torí pọ̀ ọba aláforíjì ni yóò rọ òjò yóò rọ òjò púpọ̀ fún yín láti sọ́mọ̀ tí ó sì ní pa yín lára. sọ̀rọ̀ sọ pé adhaka shar'u man qablana eléyìí òfin àti ìlànà ànábì tó síwájú wa ó tilẹ̀ jẹ́ pé àrí tó takò nínú òfin tànábì wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n òfin ànábì sallallahu alayhi sallam tún má lè kún wa lórí tí a lè sá pamọ́ sábẹ́ rẹ̀ láti fẹsẹ̀ tí nítorí wàhálà anabi wa sallallahu alaihi wasallam dàbí. torí ẹ̀ salatul istisqa òun jẹ́ bí a ti ṣe ṣàlàyé yìí. lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ̀ ń bá ń lọ sí salatul istisqa ọ̀dà kíkẹ́ kó àwọn ọmọ jáde àwọn ìyàwó yín káwọn náà jáde kọ́dà tó bá jẹ́ pé àwọn kan ń gbénú ìlú pẹ̀lú yín táwọn èsè mùsùlùmí ọ̀tọ̀ kẹ́tùn àwọn náà jáde àmọ́ tẹ́ bá wá débi tẹ́ ti ṣe sọ́lá àwọn tí ì ṣe mùsùlùmí yìí ẹ kó àwọn sẹ́gbẹ́ kan lọ nítorí pé gbogbo wa náà lẹ́rú ọlọ́run gbogbo wa náà là ń bùkátà kọ́ lọ́run ọlọ́jọ́ fún wa so gbogbo wọn jáde fẹ́ni yẹpẹrẹ fẹ́ni tó ṣe pé fojú sí tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́ lọ́run sànù wa kọ́rọ̀jọ́ fún wa kódà gan nínú ṣẹ̀ríà ó tún tọ́ tẹ́ ń bá ń lọ ṣe sọ́lá tìlẹ̀ tẹ̀ tún àwọn ewúrẹ́ gbogbo wọn tó ń gbẹ́ngbẹ́ gbogbo wọn náà lẹ́kọ̀ọ́ jáde nígbà tẹ́ ń lọ sí sọ̀làtúl istisqa tábà tí wọ́n ṣe sọ̀làtúl istisqa lẹ́ẹ̀kan tójú ọ̀rọ̀ àtúnlọ àtúnlọ àtúnlọ àtúnlọ títí tọ́lọ́ wọn bó fi gbàdúrà wa tó bá sì máa ṣe tó lábẹ́ òfin ọlọ́run ó ti tó kápẹ́ aláṣẹ àwọn mùsùlùmí ó pàkíyèsí ike ẹ lọ ṣe solatul istisqa kọ́nà wọn fi sànù wa kọ́rọ̀ jù fún wa tó bá ti wí bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí ó jáde láti lọ ṣe solatul istisqa àmọ́ tó bá yẹ pé ibi tẹ̀ ń gbé àwọn ẹni tó já láṣẹ níbẹ̀ tá a láláṣẹ gan àwọn olùmọ̀ àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Ibn Abbas radiyallahu anhu ti sọ wa so àwọn ẹni tí wọn ò pa yín láṣẹ kẹ́ síbẹ̀ àìpa wọn láti ká ṣe bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ká ẹ má lọ ṣe sọ̀látùl istisqa kò túmọ̀ sí pé ká ẹ má lọ ṣe sọ̀látùl istisqa ṣùgbọ́n tó dáa jù òun náà ni kí àwọn ẹni tó bá jẹ́ olùmọ̀ láwùjọ káwọn máa pàkíyèsí nígbà tójú ọ̀bá rọ̀ pé káwọn èèyàn lọ ṣe sọ̀látùl istisqa nítorí kọ́lọ̀ wọn bó lè bá sànú wa kó lè bá rọ òjò fún wa. ilé bá wò pé ká kó àwọn tó mọ̀ dání pé bóyá ní yorùbá lè pé wọ́n lè pè é ìgbàgbé ìsọ̀rọ̀ àjọ ìsọ̀rọ̀ àyíká àwọn ọmọ ìgbàdúrà ní. rárá o rárá o ìbéèrè tó dáa ni ṣùgbọ́n oníbèrè sọ pé tá a bá ní káwọn tí èsì mùsùlùmí náà jáde pẹ̀lú wa a lè débi tá a ti ṣe sọ̀lá àti káwọn máa pàtẹ́wọ́ gẹ́gẹ́ bí ìṣe wọn ṣé eléyìí ò sì ní kó bá àti retí bora níbi sọ̀lá àti tiwa ìgbà táwọn mùsùlùmí àwọn olùmọ̀ islam sọ̀rọ̀ yẹn wọ́n sọ ní sọ pé ọwọ́ mùsùlùmí lè fi dá wà àwọn mùsùlùmí ló ń ṣèjọba dawla islamiyya ni dawla yín ìjọba ẹ̀sìn islam lẹ́ ń lò tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn tí èsè mùsùlùmí ti bá ń gbé abẹ́ ìjọba ẹ̀sìn islam wọ́n máa ń pè wọ́n ní ahludimma ahludimma àwọn tó ti sign contract pẹ̀lú ìjọba ẹ̀sìn islam contract yẹn dórí pé gan báwo lẹ́sìn máa dress torí pé kèfèrí ò gbọ́dọ̀ dress bí mùsùlùmí ó ṣe dress tíjọba ẹ̀sìn Islam bá wà torí pé wọ́n má bàa sí mú kẹ́ má bàa sí kèfèrí mú pé mùsùlùmí ni. bákan náà àwọn ẹni tí wọ́n jẹ́ káfìrí yẹn wọ́n ní owó ìtanràn tí wọ́n máa san fún dọ́là ìsìlámíyà so eléyìí nígbà tí wọ́n bá wà lábẹ́ kọ̀ǹtró wa ìgbà náà la lè mú wọn jáde ṣùgbọ́n nìsín ìwọ sọ pé olómìnira tó nítorí di eléyìí àwọn sọ pé àwọn náà ṣẹ̀sìn táwọn lẹ́yìn bá ń ṣe Allahu Akbar àwọn náà máa pariwo tó nítorí ẹ̀ irú sìn kọ́ náà aleykum salaam. àtikárì ewu ó dìgbà tó tó bá bẹ̀rẹ̀ sí rọ̀ ó dìgbà táwọn ibi bá rojo ní máa sọ pé Allahumma sayyiban nafi'a ọwọ́ òjò ti kán sí ọ ó ti ń kán sí ọ allahumma sayyiban nafi'a ọlọ́njẹ́ ọ̀rọ̀ pọ̀pọ̀ wájú sàǹfà náà. wọ́n ní ìjà lè fi aṣọ tí ajá bá fẹnu kàn sí sọ̀rẹ́ à bẹ́ẹ̀ ni nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ ni pé idha walagha al-kalbu fi ina'i ahadikum falyagsilhu sab'an ihdahunna bit-turab ní ìgbà tí ajá bá kẹnu bọ́nú gbẹ́ ẹnìkan nínú yín kọ́ fọ̀ lẹ́ẹ̀méje ọ̀kan nínú ẹ̀ẹ̀méje yẹn kó jẹ́ pẹ̀lú ìpẹ́ wọ́n sọ pé tó bá fẹnu kàn wá lásọ wọ́n sọ pé tó bá fẹnu kàn wá lásọ ká fọ̀ lẹ́ẹ̀méje bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé tó bá fẹnu kàn wá lásọ náà ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ọpọ́ kẹnu bọ́nú gbá èyí tó tẹ̀wọ̀n jù ni pé kì í ṣe gbá lásọ rẹ̀ aṣọ ni wọ́wọ́ so ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ ike ajá tó fẹnu kàn lára yẹn orí ìgbẹ́lẹ́nu rẹ̀ tó wá fi ìgbẹ́hùn ló ti nà ọ́ lásọ ọgbọ́dọ̀ fọ aṣọ yẹn kìí ṣe nítorí pàjá fẹnu kàn án là àmọ́ nítorí pé gbẹ̀ yí ọ ní aṣọ. ẹ̀ tó bá wá jẹ́ pé ẹ̀sìn Islam sọ yìí pé ìgbà tí ajá bá kẹnu wa tó yọ ahọ́n ká ọ̀kan nínú pẹ̀lú báwo láti wá ṣe o. tọ́ba jẹ́ wípé ẹlẹ́dẹ̀ lọ́ba kẹnu gbọgbà wa ẹ̀mí ló láǹfọ̀ náà ẹ̀mí ló lẹ́yìn máa fọ̀ abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ náà ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kà ń kùn ní ẹ̀ kó àtọ́ba tẹnubọ́ lọ́la ń kọ́ náà ẹ̀ẹ̀kan ni ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan láàbọ̀ torí pé ẹlẹ́dẹ̀ wà láyé anabi sallallahu alaihi wasallam ọlọ́run dàpọ̀ ẹlẹ́dẹ̀ nínú alukur'an anabi sọ pé tẹ́lẹ̀dẹ̀ náà bá kẹnu bọ́nú ìgbà yín apá kan náà olùmọ̀wá ni a alkhinziru kalbun wa ziyada ẹni ẹlẹ́dẹ̀ ajá ni ó tún lékún dáàbá ní káfọ́ lẹ́ẹ̀mẹ́ńlá kò sì gbọ́dọ̀ kéré sí ẹ̀ẹ̀méje tí ọ̀rọ̀ tí wọ́n wọ́n dọ́gba ọjọ́ ìbùsùn jẹ́ náà ààrẹ ìkùnsẹ. téèyàn bá ń. àwọn náà túmọ̀ rẹ̀ fún ayọ̀bá tẹ́tẹ́ visa tẹ́tẹ́ ńkọ́ ẹ̀yọ́ ọ̀sẹ̀ sanwó so ọ̀sanwó ọ̀fẹ́ wọn fọ́n fọ́ọ̀mù yẹn ọ̀fẹ́ wọn máa fún yẹn fọ́ọ̀mù yẹn. síbẹ̀ ni wọ́n gba náà wọn ò ní gba owó kankan lọ́wọ́ yẹn whatsoever <laughs> wọ́n gbowó létà àbí wọ́n ní gbowó ọ̀dà kò burú tó bá pé lóyún kò sí tẹ́tẹ́ mẹ́ wọ́n kàn pé tẹ́tẹ́ ni ṣe sùúrù kí á lọ lọ sí mẹ́ travel kàwé kọ̀. ẹni tó bá ti gba visa lot ẹ mọ̀ yín pé ó ti wà entitled láti dọ́mà Amẹ́ríkà lẹ́yìn iye ọdún kan tí wọ́n bá ka ẹ̀sẹ̀ sí lọ́rùn wọ́n wá gbà láti lọ́ọ́ máa jókòó láàrin wọn anabi sallallahu alaihi ni ẹ fi yé kò tọkàn mi pẹ̀lú rẹ̀ mùsùlùmí tó lọ jókòó sáàrin àwọn kèfèrí tó mú kí wọ́n pọ̀ ló ọjọ́ ló ṣe jẹ́ àwọn á sọ pé wọ́n fẹ́ fi nàìjíríà lẹ̀ wọ́n fẹ́ ṣe kí irọ́ rẹ̀ bọ́ọ̀lù amẹ́ríkà náà wọ́n wí pé ọ́ríjìn rẹ̀ nàìjíríà gbogbo àwọn tí ń di ọmọ kọ́ńtì mi wọ́n máa ń ní lákọọ́lẹ̀ nu rẹ́kọ̀dù torí ẹ̀ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kan wọ́n lè páàkì ẹ̀ wọ́n páàkì ẹ̀ ránṣẹ́ ibi tí tó ti ń bọ̀ ẹrẹ́ nìkan tí Britain fẹ́ gbé ránṣẹ́ sílùú rẹ̀ láti àsìkò tó ti pẹ́ tí wọ́n ò rí gbé ránṣẹ́ tó náà wọ́n lọ dàrán ni àmọ́ ó sì fi hàn ọ̀pọ̀ dàrán ló náà tí wọ́n bá ti gbọ́nà yìí òun náà gbọ́nà ni tí bá gbọ́nà yìí òun náà gbọ́nà ni wọ́n pè ní Abu Hamza al-Misri lánàá lánàá wọ́n tún sọ̀rọ̀ rẹ̀ nùrọ̀ yìí wọ́n ní tẹ́rọ́rìstì kan ni ó ti gbàwé ìdọ́mọ Britain adúrú ọdún tó ti ṣe ní England wọ́n sì fẹ́ wọ́n aránṣẹ́ sílùú rẹ̀ wọ́n lọ́mọ Jordan ni ah ṣùgbọ́n ọmọ Britain náà pé à èyí tó bá da ọmọ Britain ẹni tí ẹ yọ padà bí títí ń bọ̀ bẹ́ẹ̀ náà làwọn ilẹ̀ lárúbáwá tó bá fún yẹn ń wo ìjọmọ àlù àwọn tí ẹ̀kọ́ fún wa nínú ìjọ ọmọ gbé ka wọ́n kọ́ bẹ pé ibi tó ti wá o kọ́ńtì báyìí àwọn padà fún ọ ní ìwé ìjọ ọmọ àlù yìí tó o bá tó kọ́ ọba ó létí òfin tí wọ́n fi fún ọ ní ìwé ọmọ àlù ibi tí wọ́n kọ́ pé ó ti wá o wọ́n wà ọ lọ́bẹ̀ kálukú òsì oríde eléyìí kò sí nǹkan tó bá dínú tiwantiwa náà dáa tọkàn máa tan ara rẹ jẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà lọ lọ sí amẹ́ríkà sọ pé iṣẹ́ tí kò lè ṣe nàìjíríà sí lọ́n kíkà máa gbálẹ̀ títì kọ́lá ń bẹ ní london tí ń ṣiṣẹ́ akópè tí ò lè ṣe ń dé ti mú díẹ̀ kan àwọn ṣe ti náírà ọ̀pọ̀ gbọ́dọ̀ bá wọn dákun ẹ̀fọ́ ọ̀nà aleykum salaam tọba yẹ kó o lè kan bá wà tọba ti lọ mú sí kíákíá máa sábọ̀ wálé yẹsẹ kọ lọ gan síbẹ̀ torí pé gbogbo àwọn ọmọ gan síbẹ̀ fún ìsábà rore kó wálé o owó èkó èkó ni máa gbé gbogbo olóyìnbó yẹn ló lófin kan ìtumba tó bá fẹ́ kó ránṣẹ́ ó ní iye tó lè fi ránṣẹ́ tó máa ń sìn bọ̀ ó ní iye tó lè mú lọ kò pọ̀ ju ten thousand dollars lọ èlò wa ni ten thousand dollars tó ń tẹ́ra rẹ jẹ ojú ọ̀rọ̀ lárí títí lẹ̀kú mọ́pọ̀ nǹkan èló ni ti ten thousand dollars náà owó tí ọ̀já máa kankan one point kíní kan million iná wàá ní kíni ṣe náà ni wàá tún rí ẹ̀ lọ́ máa ṣẹ́rú kọ́lọ̀ bá wa tuntun á náà ṣe jù báyìí lọ náà. ṣé abúlé ibi bẹ́ẹ̀ ni kò ní ìtumọ̀ ní ìsìtọ́ bá ń fòdì aṣọ kírun ó dún wájú ọlọ́run. kì í ṣe sọláàtù istisqa lẹ́ ń ṣe sọdá abẹ́ sọdá abẹ́ ní ìsìn àlejò kan ṣe sọláàmù alaykum sọláàmù alaykum ọwọ́ agbódì àsọjáde sí sọmọ kó wọn mọ wù ọ ní pé ah ẹ̀mẹ̀ mọ̀ ń dá yín lòun pé mọ̀ ń wọ aṣọ tẹ̀ wọ̀ náà so anabi sallallahu alaihi wasallam sọ pé innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji dájúdájú ẹni tí ń ṣe sọlá tó bá dúró tí ń ṣe sọlá tí ń ṣe ní gbọ́nà ọba lọ́rọ̀ jẹ́ẹ́jẹ́ kó ní kálukú wọn máa ṣàkíyèsí ọ̀nà wo ló ń gbà bọ́lọ̀ lọ́rọ̀ jẹ́ẹ́jẹ́. ya bani adama khudhu zinatakum 'inda kulli masjid 'inda masjid ń bẹ̀ yẹn kìí ṣe pé almasjidu maqsudan li dhatihi innama almaqsudu huna ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣọ̀ṣọ́ ní gbogbo ìgbà tẹ́ bá ṣe sọ̀lá kò sì ṣọ̀ṣọ́ nu awọ́sọ òdì àbọ̀sọ̀ wà mẹ́ ọ̀ṣọ́ṣọ́ mẹ́ ṣùgbọ́n ń bì bẹ́ẹ̀ sì ń ṣe mú wa nù pété a bá fẹ́ ṣe solatul istisqa á yí aṣọ wa sí òdì náà. àwọn obìnrin tí àwọn dùn lẹ́gbẹ̀ẹ́ kan gẹ́gẹ́ bí sọlátul Eid. àwọn máa sàmì ni nígbà tí màmú bá ń sàdùà àsìkò kan ń bọ̀ nígbà tí màmú bá ti tó bá ti kọ̀yìn tí ń yí aṣọ padà yẹn yóò máa sàdùà so àwa náà wà bẹ̀rẹ̀ sí ṣe tiwa kálukọ́ máa ṣe tiẹ̀ náà individually kó tó di pa abẹ́rẹ́ sọ́lá eléyìí jẹ́ bó jẹ́ tí ìmáàmù bá ti fẹ́ parí kútúbà ǹjẹ́ ọmọ sọ fún wa ni pé ẹ pọ̀rọ̀ ẹ pọ̀ nítorọ àforíjìn ẹ pọ̀ ní ìtọrọ ìkẹ́ ọlọ́run ọba ẹ pọ̀ ní ìtọrọ àánú ọlọ́run ẹ sì pọ̀ ní ìṣesàrà ẹ pọ̀ ní ìmàṣàánú ara yín nítorí pé innama yarhamullahu min ibadihi ar-ruhama àwọn ẹni tí wọ́n bá láàánú nìkan lọ́lọ́run máa ń ṣàánú nínú àwọn ẹrú ẹ̀ náà láti sọ òní tó ní pààrọ̀ ṣòkòtò ẹ̀wù tó wà lókè but bóyá tó fà á tó ń fi sọ bẹ́ẹ̀ ni pé tẹ́yìn bá wọ shirt tó ti tó kíkẹ́ kó yí shirt àbí kó tún yí ṣòkòtò àà òní bọ́ ṣòkòtò ẹ̀wù tó wà lókè nìkan lọ́bọ̀ wàá sì rí dájú pé ń wọ sísàlẹ̀ yóò bó òhò rẹ̀ ńgbà tó bá bọ́ shirt yẹn. Nah àà ah, ah, obìnrin bá wọ abà abà abà náà kílẹ̀ wá dáyàwó náà. kò sí wàhálà ìwọ tó ọjọ́ lórí ń kọ́nà tiẹ̀ wọ́n pe àwọn èèyàn jáde bí tẹ̀ wọ́n náà. Aleykum salaam. Wọ́n bí a àwọn kan máa tún sí pé bóyá ìpè kìnnì. tí ẹ bá rí funfun àbí ànábì. mo ti ẹ̀sẹ̀ bíbélì kan lọ fẹ́ ṣe ni wọ́n já mi náà pé tí ẹ bá ti rí funfun àbí ànábì ìkẹ́nu ṣé àwọn wa lè rí báyìí gbogbo tí ọjọ́ mọ́ra wọn náà náà àwọn aríkún sọ̀nà. àwọn bẹ́ẹ̀ máa ń ṣe ń bùkátà òjò sí ni àṣẹ lónìí àtúnṣe lọ́la àtúnṣe lọ́túnla tó àmọ́ tí ò ní ní àwọn èèyàn lára bí kápá àṣẹ lónìí àtúnṣe pé tó bá tún di lọ́túnla ká tún pàdé bójú ọba rọ wàhálà kàdà ẹ máa ń pé láwọn ìlú kan pàápàá láwọn ọdún tó kọjá ojú ọ̀rọ̀ ojú ọ̀rọ̀ àwọn olórí ń pè àwọn èèyàn lọ sí solatul istisqa ẹjẹ lọ sí solatul istisqa so wọ́n ṣe ṣe ṣe ṣe ṣe òjò tún rọ̀ kò túmọ̀ sí pọ́lọ́ wọn gbàdúrà ọlọ́run gbàdúrà torí pé ẹ̀sìn tẹ̀ ń ṣe ní ìsìn tí ọba sì ta ẹ̀rọ òjò ẹ̀ bá ti ṣe ibẹ̀ mà bẹ́ẹ̀ tírẹ̀ ló ti jẹ́ pé ní Saudi yẹn from time to time ẹ̀rí tíjọba ń pa aláṣẹ pé ẹ lọ sí sọláàtì lẹ́sítọ́sọ́kà ní gbogbo kọ́ńtì lórójú ìrọ̀ ẹ sì sọláàtì lẹ́sítọ́sọ́kà ẹ sì lè ṣe ṣe ṣe ṣe ṣe throughout the year tójú òní rọ̀ ẹ sì lè ṣe kójú ọrọ̀ díẹ̀ so àìrọ̀ rẹ̀ kò túmọ̀ sí wípé bọ́yọ́ Ọlọ́run gba àdúrà yín rírọ̀ rẹ̀ kò sì túmọ̀ sí pé Ọlọ́run gbàdúrà yín ó lè rọ̀ ó jẹ́ pọ́nà ọba fi dẹ́yìn ó sì lè má rọ̀ kó ní pọ́nà fẹ́ fi wò ṣé ẹ̀ ní yé tún pè ó àbẹ́ máa pè ó tó gbogbo ẹ̀ kò sí ní tọ́lọ́wọ́n bá wò lè ṣe tó ṣùgbọ́n sọ́wọ́ ayẹ káyipé ńgbà tá a ṣe wàhálà a ṣe ìṣẹ̀sọ́ a ṣe ìṣẹ̀sọ́ títí ọlọ́run rọ̀jò fún wa àwa sáǹfààní lára òjò yẹn tẹ̀wọ̀n kíkọ yẹ ló fi jẹ́ kójú òbí ṣe ń rọ̀ tó lọ́dọ̀ tí wàá ń bì èyí tá à ń fi ń sáǹfààní ọ̀pọ̀ èyí tá à ń fi sáǹfààní kọ̀pọ̀ so ẹ̀ka kan mi kan kò yẹ kó sófò ẹ̀ka ní ọ̀nà tó yẹ pé at the end of the day ìjọba ò níbi tí ń gba gbogbo àgbàrá òjò yẹn sí tó yẹ pé wọ́n fọ̀ yọ ọ̀mà àwọn èèyàn tún máa mú títí tójú omi ó fi dé so ṣùgbọ́n bí n tiẹ̀ ń dúró bì kan tí sì ń péjọ síbì kan kò délé wa àbọ̀délé tí ọ̀dà omi kankan kálukú ń lé ká so eléyìí jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní torí pé àwọn ẹni tí wọ́n ta omi tí wọ́n ta táǹkì omi tí wọ́n ta àwọn ọ̀fẹ́ kújọba ó tún ṣe toró mi kún wọ́ta òkun bẹ́ẹ̀ bàjẹ́ ni ẹ̀sẹ̀ bí dá ẹ̀sẹ̀ bí bóyá òkun ni àti aláǹfààní rẹ̀ wọn ò pọ́ǹpù ẹ̀ sáwọn èèyàn ń lé wọn owó láti san fá tọ́ káwọn ìjọba wa wọ́n ṣàánú àwọn èèyàn o ìtumọ̀ pé ẹ̀ ń ṣèjọba náà ẹni tí bá ń ṣèjọba yóò láàánú àwọn èèyàn ẹni tí wọ́n ń ṣèjọba yóò máa wá ìrọ̀rùn fáwọn èèyàn nítorí pé gbogbo ẹni tó bá ní ipò kan ní ipò àmójútó lórí àwọn kan nínú ìjọ ànábì sallallahu alaihi wasallam ànábì ni tó bá fi lè fúnlẹ̀ mọ́ wọn ọlọ́run ọbọ̀ lè mú nà torí ẹ̀ ó yẹ káwọn tó ń ṣèjọba tiwa náà káwọn náà wọ́n láàánú omi ó yẹ kó wà ń lè kàlù pé lè essential need àwọn èèyàn ni ọ̀sẹ̀ nídìí pé ibìkan la lè fún àlè fún bìkan ṣé bó wo aláfẹ́ra gàtí èso ọ̀fẹ́ fẹlẹ́ ìjẹ̀bù sì jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.